صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbogbo عن tí à ń jẹ́ gbogbo Wagawani ya kirawa ike ya kú àwẹ̀ ti tí a ń gbà abẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ó jẹ́ kí ó jẹ́ nǹkan tí ọlọ́ọ̀bá yọ́nú sí tí ó sì gbà ní ọwọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìbádà. ìwọ̀nà ni akẹ́rọ pẹ̀lú gbọ́lọ́wọ́ salamu alaikum wa rahmatullahi wa barakatuh nǹkan tán ní kí n wá sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni ọ̀rọ̀ nípa zaydul qulub ìyẹn ni pé bí ọkàn ṣe máa ń yí tó ṣe pé yí tó bá wá yí yọlọ lè yí síbi nǹkan tí kò dáa lákọ̀ọ́kọ́ káwọ́ pé kí ni ń jẹ́ alqalb alqalb òun náà ni nǹkan tó ṣe pé ó jẹ́ nǹkan tí ọmọ ènìyàn fi ń jẹ́ èèyàn tí ọkàn bá dáa ní ti ń jẹ́ ọmọ ènìyàn dáa ẹlòmíì ara rẹ̀ yóò fọ́ yóò dúdú yóò máa dán yóò pupa yóò ṣe dáadáa àmọ́ ọkàn rẹ̀ ọkàn burúkú ni òun ni ọlọ́run bá fi ń sọ ní Al-Qur'an. والنفس والنفس وما سواها فألهمها فجورها وتقواها Olúwa ní òun fi ọkàn búra àti pé òun búra pẹ̀lú ẹni tí ó ṣe ọkàn náà ní dọ́gbadọ́gba lára ìṣe dọ́gbadọ́gba ọkàn náà ni pé alhamaha fujuraha wa taqwaha ìmọ̀ ń jẹ́ kó ń yí ọkàn fúnra rẹ̀ nígbà tí ó bá ń ṣàbúrú sọ́lọ́wọ́n ọba rẹ̀ wàtàkùwá ha yóò tún máa mà nígbà tí òun bá ń tẹ̀lé àṣẹ tó ń bá ń bẹ̀rù ọlọ́wọ́n ọba rẹ̀ bí tí mo fẹ́ lò gángan ni ọlọ́ni qad aflaha man zakkaha ẹni tó bá fọ ọkàn rẹ̀ mọ́ ọlọ́wọ́n ọba ni ẹni yẹn mà ti ṣoríire o wa qad khaba man dassaha ẹni tó bá wá kó ìdọ̀tí bá ọkàn tiẹ̀ ẹni yẹn ti ṣòfò. eléyìí túmọ̀ sí pé ọkàn a máa má subakana ọkàn a sì máa dọ̀tí hadith anabi sallallahu alayhi wa sallam abi hurairata radiyallahu anhu kọlá anabi ni pé ọmọ ènìyàn ìdá adnaba al-insanu dhanban naqatatun sawda fi qalbihi. tọ́mi nìyẹn bá ṣe ìwà abú kan tó bá ń hùwà kan tí ọlọ́run ọba ọ̀fẹ́ nǹkan kan bíi àmì dúdú yóò wá kan sínú ọkàn rẹ̀ fàyídà táàbà àmọ́ tọ́mi nìyẹn bá ti túbá pé ọlọ́run mi ìṣòro nǹkan báyìí mọ́ ọlọ́run forí jì mí sọ́kùlẹ̀tì ọkàn yóò sì bẹ̀rẹ̀ sí ní má padà wà in tọ́mi nìyẹn bá tún padà síbi ìwà burúkú yẹn tó tún tún hù. نكتت نكتة سوداء أو نكتة سوداء البوينت يعني كي عم دودو مي يوتو كاسي تواشي كي أتبنا ني يوتو وما وافه يوافه يوادي كي وابوبو ọkàn ọmọ ènìyàn nígbà tí ọmọ ènìyàn bá ti pé ń ṣàbúrú púpọ̀ anábì wa kọ pé kalla bal rana ala qulubihim ma kanu yaf'alun ipe gbogbo nǹkan tí wọ́n ń ṣe níṣẹ́ tí ọlọ́run ọba ọ̀fẹ́ òun náà ni ó bu ọkàn wọn yẹn ni pé ọkàn mi nìyàn ọkàn tí ó máa ń mẹ́ni ṣùgbọ́n ọkàn tó sì tún rọrùn láti pé kó dọ̀tí ni. nǹkan tó wá ń jẹ́ eléré ìdọ̀tí fún ọkàn wọ́n pín sí ọ̀nà méjì yẹn ni pé ibẹ̀ ni zeygul qalb ní ti máa ń ṣẹlẹ̀ ṣiṣẹ́ rí ọkàn tí ò ní lè dúró láti ṣètò ọlọ́wọ́n ọba náà ntọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ kò ní tẹ́ lọ́rùn wa ó lè ṣeéṣe kó jẹ pé azayik alaakadi akida zayik yẹn ni pé yíyí ọkàn á máa wá láti bẹ̀ láti bẹ̀ akida yẹn ni pé nǹkan tí yẹn ń fi sínú ọkàn yẹn ó lè ṣeéṣe pẹ̀lú ọlọ́wọ́n ìgbà míì ló ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tó ṣe pé ntí ó yẹ kéèyàn nílẹ̀mí sọ́lọ́run èèyàn níní nǹkan mi lèèyàn máa rò pẹ̀lú ọba tó dára ẹni tó bá ṣe pé ọlọ́run ọba tiẹ̀ kò rí sí àlàáàdì wípé ọba dọ́gbadọ́gba ni ọlọ́run ọba tó mọ̀ wá just náà lọ́wọ́ ọba kò rí tó yẹ pé bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ sí i òun wá rí i pé ó dàbí pé ọlọ́wọ́n bá ń ṣàbòsí fún mi irú ẹni yẹn ó ti ní zayidul qalbi ọkàn rẹ̀ ó ti yí torí nǹkan tó ń jẹ́ ìpìlẹ̀ nípa ọlọ́wọ́n ọba òun náà ni pé ọlọ́wọ́n ọba al-adlu kéèyàn gbà pé ọba oní déédéé ni ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba kò kí ń ṣàbòsí man amila salihan falinafsihi wa man asa'a fa'alayha. وما ربك بظلام للعبيد بظلام للعبيد ọlọ́run mi mi ò ṣe àbòsí fún ẹrú tí mo dá èmi náà ni mo dá ọ bó ni mo ṣe fẹ́ ṣe àbòsí fún ọ. eléyìí ìpínlẹ̀ ni tó gbọdọ̀ jókòó nínú ọkàn tí ó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi. tílé ìbá tí wọ́n á jókòó gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sẹ́ni tí ó bá ń jẹ́ mùsùlùmí tí kò ní gba zeir iyẹ̀ kúrò lórí òdodo tí ò ní gbà láàyè nínú ọkàn rẹ̀ yóò mọ̀ dá ẹ̀mí yẹn padà sí pé ọlọ́run ọba yìí ọ̀bùn ní dọ́gbadọ́gba náà ni jọ tó bá ti pé yẹn bá ti ń rí ọlọ́run ìpè ọba yìí ó dàbí pé ah, ó dàbí pé ń ṣàbòsí fún mi ìyẹn ti ní vọ́nà sóòbìlà náà wọn bá ní pé dáàlìkùn vọ́nùkùn lẹ́dí ìdọ̀nàntùn rọ́bìkùn àrùdákùn fàṣbàṣtùn mìíràn ọlọ́run bá ní ṣẹ́rí gbogbo àwọn kan tí ń bá yín kì í dáàlìkùn vọ́nùkùn lẹ́dí ìdọ̀nàntùn rọ́bìkùn àwọn èròǹgbà abú tó ṣe pé ẹ ní èrò orí sọ́nà ọba tó dá yín àrùn dákùn òun náà ló kó ìparun bá yín òun ló kó ìparun bá yín fàṣbáṣtù minal khasirin èèyàn padà wá jẹni tí yóò ṣe òfò kọlọ́kọ́ mọ́jú ká ṣòfò. tí àkídà tí wọn bá ti ní ìyẹ̀gẹ̀rẹ̀ níbi àkídà àdáwòlá ńlá ti bá rò mùsùlùmí yẹn so mo wá fẹ́ rọra mú ọ̀rọ̀ àkídà nípa tó ní í ṣe pẹ̀lú àwọn elfirak àwọn ẹgbẹ́ oríṣiríṣi tó jáde nínú Islam lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam lọ tán lẹ́yìn ìgbà anabi lọ tán nínú tó kọ́ dìde òun náà ni àwọn tó ń pera wọn ní àṣeyà ipe àwa a nífẹ̀ẹ́ sí anabi sallallahu alayhi wa sallam bákan náà a nífẹ̀ẹ́ sí àwọn ará ilé anabi. lára àwọn ẹgbẹ́ tó tún dìde bákan náà lẹ́yìn ìgbà tó ṣe pé àwọn sàhábà tí anabi kú láàrin wọn tán àwọn náà tún ní àwọn. àwọn yẹn ni Mu'tazila sọ̀rọ̀ náà tó jáde ní ayé àwọn tàbíẹ̀rùn sórí eléyìí tí wọ́n bá ń ka àwọn ẹgbẹ́ Islam <clears throat> wọn gbọ́dọ̀ má kàró àwọn ẹ̀rẹ̀ yìí kù àwọn Shia Mu'tazila àbí kí n pé ẹgbẹ́ mùsùlùmí kí wọ́n ní ẹgbẹ́ Islam àwọn ẹgbẹ́ mùsùlùmí tó ṣe pé láàrin àwọn mùsùlùmí ni wọ́n ti jáde àmọ́ Islam kò rán wọn àwọn ni wọ́n ń pèrò rẹ̀ mọ́ra so àwọn Mu'tazila jáde so lẹ́yìn ìgbà yẹn wọn Murji'a àwọn náà jáde ṣé wọ́n rí Mu'tazila indiras yẹni pé àìrí mọ́ ó ti ṣẹlẹ̀ sínú àkídà tí wọ́n báyìí àti rí wọn mọ́ ẹni tó bá tiẹ̀ ń ní ẹ̀mọ̀rí lẹ́yọ̀kọ̀kan ẹ̀kọ̀kan àbí kẹ́ni yẹn gan kó má mọ̀ pé òun ti wà nínú rúru ìròrí báyìí bákan náà ni àwọn Murji'a àwọn náà kéré kó ṣe pé wọ́n dá dúró kéèyàn rí pé ẹ̀rí ìrìjà àlàyé yìí ni wọ́n ń pèpè sí yìí o tó ó kéré gan. níbi tí yẹn ti lè rí òun náà lọ́dọ̀ àwọn oníṣòfì wọn ti jà níyà ọkàn lérí ya irú wọn ni wọ́n máa ń ṣe ẹbọ wọ́n máa ṣe nǹkan ẹbọ tó wọ́n sì máa sọ pé àwọn ń ṣe la ilaha tó wọ́n mọ̀ pé àwọn tó ń jẹ́ àwọn ṣéèkó wọn wọ́n sì mọ̀ pé la ilaha òkun sùúrù yẹn wọ́n sì gbà pé èèyàn ṣe ń jẹ́ mùsùlùmí náà wọ́n ń pè ní àkúdà ẹ̀rọ̀jà. ṣẹ́wárì tí mo kọ́kọ́ dákọ̀ ṣe à òun sì wà ní àwùjọ mùsùlùmí lónìí tó ṣe pé gbogbo ẹni tí ó bá ń jẹ́ mùsùlùmí nínú ọ̀làjú òun náà ni kí wọ́n dá àwọn ènìyàn yìí mà kí wọ́n dá wọn mà. sọ oríṣiríṣi orúkọ náà máa ń ṣọra wọn wọn máa ṣọra wọn ní ahlul so wọ́n sì máa pèpè pé gbogbo wa àwọn nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ni kí àwọn ará ilé ànábì làwọn ń tẹ̀lé àwọn làwọn ń tẹ̀lé kódà wọ́n tún lè máa mú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan kí n pè ní ṣubaha àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ìrújú tó mọ̀ pé ní ẹ̀rí tí wọ́n ní náà ní táwọn agbára lé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ànábì ní ẹ ní sọnù lẹ́yìn mi má tamassaktum bihima tẹ́ bá ti jùmọ̀ nǹkan méjèèjì yẹn wọ́n ní kitabullah wa itratu ahli bayti wọ́n ní wọn náà ní tírà ọlọ́run àti àwọn ará ilé mi tí wọ́n ní ìdàn tó bá rí báyẹn táwọn bá ti rí al àwọn dì má ará ilé ànábì yẹn ní kí gbogbo táwọn bá ṣe àwọn ará ilé yẹn ni náà làwọn tẹ̀lé sọ àkọ́kọ́ nínú orúkọ wọn orúkọ kejì tó orúkọ kejì wọn tó máa ń pẹ́ra wọn ní atba'u thaqalayn àtibáyú ọ̀pàkọ́lẹ́yìn wọ́n ní àwọn làwọn ń tẹ̀lé nǹkan méjì tó wúwo nǹkan méjì tó wúwo yẹn náà ni eh, alukur'an àti àwọn ahlulbayt ẹni tí gbàtọ́ máa fẹ́ jáde yẹnyẹn tó máa fẹ́ jáde pé àwọn ò tiẹ̀ wá pé sí nǹkan kan mọ́pọ̀ àwọn ti ráyè ẹsẹ̀ àwọn ti tẹ̀lẹ̀ gbàyẹn lẹ́mọ̀ọ́ àríkọ́ wọn sọ pé ṣé àní náà ni àwọn. sọlẹ́yìn náà ló fi jẹ́ ojúṣe fún mùsùlùmí kó dá àwọn tí a ń pè ní ṣé ayé mà pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ iléèwé ẹ̀kẹ́ dá wọn mà torí pé kí ni ibi mss yín tẹ̀ ń ṣe yìí wọ́n rọ́mọ́ wọ́n rọ́mọ́ gan-an sàfi kí <clears throat> pàtàkì jùlọ àwọn tí a bá ní pé ń jẹ́ executive sàfi kẹ́ wà very careful gidi gan-an kẹ́ yín gan so wọ́n máa rọ́ mọ́ àwọn mss látara pé kí ni wọ́n lè máa sọ pé àwọn làwọn ń jẹ́ alámòójútó ọ̀rọ̀ ètò àwọn ọmọ ilé ẹ̀kọ́ so àkídà wọn ó yẹ kí yẹn kó mọ yẹn ni pé àtisọ́kàn wọn yẹnì indahum aqaid munharifa àwọn àkídà burúkú tí ọ̀dà ń bẹ nínú ọkàn wọn tó fi yẹ kí yẹn ó sí wọn. àwọn kan ni pé la yu'minuna bi sihhatil Qur'an wọn ò gbà pé alukur'an ti ń bẹ lọ́wọ́ wa yìí kí alukur'an wọn ò gbà pé alukur'an tó tó tó pé ni wọn ò gbà kò ṣe àwọn ọgbà bẹ́ẹ̀ ni tó bá ní àkídà wọn náà òun náà gbà kí ni tó fà ìgbà tí ọlọ́wọ́n bá ń sọ nípa àwọn sọ̀hábà rẹ̀ nínú alukur'an torí ìṣòro wọn àwọn sọ̀hábà náà lè ṣòro àwọn ṣíà àwọn sọ̀hábà náà lè ṣòro wọn wọn lè lọ alimami ibn tèmíyà rahimahullah ó ní àwọn ṣíà yìí wọ́n mọ̀ sọ pé àwọn ń pàn nabi sallallahu alaihi wasallam lé wọ́n sì máa fi àbùkù kan àwọn sọ̀hábà kò wá sí nǹkan tí ọ̀rọ̀ yẹn ń túmọ̀ sí ju pé anabi gangan ni wọ́n fẹ́ fà àbùkù kan àmọ́ àwọn ará ní pété abá fàbùkù kan anabi yìí ó bó láṣẹ wá sọ fáwọn èèyàn sọ yẹ wàá rí wọn kọ́lá tó fi mọ́ àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam. wọ́n ní àwọn ìyàwó ànábì wọn kì wọn sí nínú ẹni tí wọ́n wà lẹ́jẹ́ náà. so náà ni gbogbo àwọn nǹkan yìí akéde àwọn bí akéde àwọn sufi náà ni tó ṣe pé wọn ò ní sọ gbangba ẹni tó bá jẹ́ àdìsúnà òun ni ẹni wíyẹ gbogbo tó bá dé ní polongo akéde ipe lélẹ́yìí o mi gbà pé ọlọ́run mẹ́lókè

ó lè rọrùn kó wà láàrin yìí so ẹ sì ní mà ẹjọ máa jẹ ẹjọ máa mú ẹjọ máa ṣe gbogbo ẹ so yóò sì máa wà pẹ̀lú yín náà ni sọdọ́kùn sí kí ni irú yẹn ànífà iṣẹ́ kẹfẹ́ iṣẹ́ mọ̀nàbìkì tó lágbára tóró náà ni ọmọ wọlé wọ̀de pẹ̀lú yín yóò sì jẹ pé nǹkan míì náà ni ó dì mánú wọn ni pé àwọn ṣé à ìṣòro wọn ni àwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam torí wọ́n nígbàgbọ́ pé Ali radiyallahu anhu ipe òun nìkan àtàwọn bí àwọn mẹ́ta nínú àwọn sàhábà àwọn ni wọ́n jẹ́ ẹni rẹ̀ pé gbogbo àwọn tó kù èèyàn burúkú ni wọ́n. sọ́nà ni Imam Taymiyyah rahimahullah wọ́n fi ní pé ẹ̀yìn yìí ẹ má wulẹ̀ sọ pé ń bú àwọn sàhábà mẹ́ ẹ ká kọjú sí anabi sallallahu alaihi wasallam direct torí pé ńgbà tí yẹn bá ń sọ fún yàn ipe èèyàn dáadáa ni ọ́ àbẹ gbogbo àwọn tó kó tira èèyàn burúkú ni wọn èèyàn burúkú ni wọn àwọn ẹni wọn ló sì fẹ́ràn àwọn ẹni wọn ló sì ń sọ pé èèyàn rẹ ni wọn so irú àwọn báyìí ní táwọn ènìyàn ń sọ fún ènìyàn náà ni pé èèyàn bú ni wọn náà torí èèyàn bú ni wọn fẹ́ràn èèyàn bú ẹni tó bá jẹ́ èèyàn bú yóò fẹ́ràn èèyàn bú èèyàn rẹ máa ń fẹ́ràn èèyàn rẹ so àwọn ṣé ìgbàgbọ́ wọn pẹ̀lú alukur'an pé mo sọ lẹ́ẹ̀kan wọ́n gbà pé alukur'an muzayyaf wípé fake one náà ní bẹ́ẹ̀ ni ọwọ́ wa yìí so wípé ó di ìgbà tó bá di pé ìmáàmù ẹlẹ́ẹ̀kejì láwọn so tó bá di kó bá padà wáyé òun náà wá gbé alukur'an tó pé wáyé wọ́n wá ní àmà wọ́n ní káwọn máa ka èyí tí ń jẹ́ alukur'an yìí káwọn máa kà ná títí tí ètò pín yẹn tí ó fi dé inú àdìwọ́n kan wọn ṣe àárín wọn ṣe à pé mo ìsọlẹ̀ kan ayé al ó kílẹ̀ ọ̀rọ̀ wípé was-sabiquna al-awwalun من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه قلوا أني السابقون الأولون بقى وشواج تمشى واجه min al-muhajirin nínú àwọn tó ṣe pé wọ́n ṣe hijira pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wal ansar àtàwọn ará maka àwọn ará madina oní radiyallahu walladhina taba'uhum bi ihsan àti gbogbo ẹni tó bá tún tẹ̀lé àwọn ènìyàn náà radiyallahu anhu ọlọ́run ni mo yọ́nú sáwọn ẹni wọ̀nyí àwọn ṣíà ọláwọn ọgbà ìpè ẹni ìyọnu ni wọn ṣe rí ní àsìkò yìí àwọn social media yìí ó jẹ́ kí àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó máa tú kódà ẹgbẹ́ burúkú ọlọ́run fi àwọn social media yìí ó fi ń tú àṣírí wọn. iná ní tó bá ṣe pé ahlu sunna tó apá àwọn náà bá ní nǹkan tí ò dáa kan ni ó ṣe rẹ̀ ti tú báyìí kódà ní ti ń fi ara jọ ahlu social media yìí ọlọ́wọ́ bá ń lo sábàbí láti fi ṣàlàyé pé àwọn ẹni yìí ò kì í ṣàlà rẹ̀ tí ní ọgbà tó sì di pé àwọn náà àwọn náà ń lo ara two by two àmọ́ tí epo wọn ní nàìjíríà àwọn náà flag jáde náà bá ní àwọn demonstrate against yẹnì federal government so ọ̀pọ̀lọpọ̀ yẹn ò lè rí nǹkan tó ń àmọ́ social media ó ṣe kí ni ó gbé wa ẹ̀ bẹ́ẹ̀ àti ń sún ọ̀rọ̀ lẹ́yìn yìí nàbà yìí sùúrù àwọn nǹkan yìí ó ń clear ipe àwọn ẹni wọ̀nyí wọn kì í ṣe ahàlùsọ́nà tó lọ tó bá jẹ́ ahàlùsọ́nà kò lè máa lọ lè tako ìjọba kó máa demonstrate against government kó máa protest against government láéláé ẹ̀lẹ́rẹ́ ahàlùsọ́nà kò ṣe sọ̀rọ̀ tí ìbá ṣe ahàlùsọ́nà òun náà ni ó máa ṣerú nǹkan báyẹn tó náà ni ó léwu ní àsìkò yìí kí èèyàn má mọ ibi tí èèyàn bá ń bá ọ̀rọ̀ ẹ̀sìn yàn lọ ó léwu kí wọ́n mọ ibi tí èèyàn bá ọ̀rọ̀ ẹ̀sìn yàn lọ torí kò rújú má kò rújú kò rújú ọlọ́run lo àwọn kìnnì yìí ní àlàyé nǹkan irú ẹ̀ náà làwọn ṣí àyàn irú ọ̀rọ̀ yẹn lè fi mọ fọ́ yàn pé ní tí báyìí nínú mídíà tó ń ṣe nǹkan báyìí kí wọ́n tó máa sọ fún mi pé alùsùn nà ni kó tó máa sọ pé àwọn ẹlẹ́tùn máa jọ papọ̀ máa jòkó ṣe dáhàwà ìṣòro láńlá lélẹ́yìí o ìdásúnà Ànábì sallallahu alaihi wasallam lóru túrú papọ̀ iná lélẹ̀ ìkúrà tí wọ́n bá ṣara wọn ó lè ní ma ń jòkótó lè aṣẹ́wó ní ma ń jòkótó aṣẹ́wó ẹni tí ìbá ṣe aṣẹ́wó yóò tó bá ti jòkó tì yóò ní pé ah tó bá sọ wọn pàṣẹwó yóò ní ah ẹni wọn pàṣẹwó ni o tí ó dìde kò ní bá jòkó mọ́ abẹ́ni tó bá ní ọ̀hún àkèéṣe aṣẹ́wó àwọn yàrá tó bá àyìn ṣaṣẹ́wó ẹ̀ wò ń rèé ẹ mọ̀jà sọ báwọn bó láṣẹ rí yàn kó mọ́ra ẹ jẹ́ ká máa ajẹ́pẹ́ òun náà ẹni tó yẹ ká kíyèsí lòun náà kódà bóun náà bá ní òun ìkí ń ṣara wọn kódà ìlú ní o ti mọ fìlà káyà àwọn èèyàn ṣeré fìlà káyà àwọn èèyàn ṣeré ẹ dákun ìgbà tó ń sọ fún ọ pé àní ọmọ báwọn ènìyàn yìí ṣe mọ ọwọ́ adé tàwọn sọ pé ẹ dákun tá a há fọ́ọ̀mù fún yín ṣé bọ́ ni ẹ má báwọn ṣeré mọ́ ni n ò ní pé ẹ má há fọ́ọ̀mù fáwọn èèyàn má nítorí ẹ má ṣe mọ́ lóye kẹ́ ẹ má ṣe kíni kẹ́ ẹ má ṣe má àmọ́ pé ẹ̀dá kan ó bí wọ́n tó ẹ kó bí wọ́n ní pé ẹ̀dá kan yín èèyàn ṣé à ń bá wọn ẹni yìí ṣe kẹwàá gbọ́ rẹ́spọ́ǹd àmì èèyàn sẹ̀pá àwọn ọ̀dà wọn ló ń pe ẹ̀ ń bá wọn ṣe o àmọ́ fọ́ọ̀mù ló bí wọ́n òfìlà káyọ̀ wọn ṣe rí pé sáà ń fún yín fọ́ọ̀mù ọ̀nà ẹ̀ fún wa ń fọ́ọ̀mù àwọn náà àwọn yẹn náà alẹ́gẹ́dẹ́ pẹ̀ ń fún wọn ní fọ́ọ̀mù bí tí mo ti lọ òun ni pé àwọn mídíà yìí nínú ẹni tó bá fẹ́ mọ àṣírí àwọn ṣíà wàláyé ọ̀rọ̀ láti mọ̀ ní àsìkò yìí torí bá ṣe ń ṣàbúrú yẹn làwọn yẹn bá wọn post sórí sórí youtube kí wọn lọ lè wò so ẹ rí wọn ibi tí wọn ti ń ṣépè lé àwọn sàhábà nàbí sallallahu alaihi wasallam báyìí kódà tó bá fẹ́ wá tó bá fẹ́ gba islam tó lọ fẹ́ ṣe islam through àwọn ṣíà tó pé ṣíà lọ fẹ́ fi gba islam kẹ́lìmọ̀ wọn tó máa ń fún àwọn èèyàn òun ni pé òun ni pé kó sọ pé ashhadu an la illallah àgbọ̀yọ̀ wa ashadu anna muhammadan rasulullah agbọ́yọ̀ wọn ni kò sọ pé ashadu anna aliya waliyullah níbo nìyẹn ti wá àkọ́kọ́ nù wọ́n tún ní kó sọ pé wa ashadu anna ababakiri wa umara wọ́n ní kó gbà pé mo gbà pé abubakar àti umar wa usman àti usman wa fa wa wa wa wa aisha àti aisha finnaar gbogbo ọ̀n bẹ nínú náà wàláhi tàlọ́ wàláhi tàlọ́ mi mú mo ti delete àwọn kìnìyàn lórí fóònù mi ni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ báyìí mo máa ń pè bá kí n play rẹ̀ so ṣe ní kẹ́ wí nù ẹni tí o bá ti wí kò tí ì wọnú ṣe à so ọ̀làjú mùsùlùmí òun ni kó dá ṣe àmà ní àwùjọ yìí ẹni tí o bá dá wọn mà tí o mọ̀ wọn ó rọrùn kéèyàn lọ lè kó sínú rẹ̀. lórúkọ pé àwọn tí àwọn ń ṣẹ̀sìn bí àwọn ará ilé Ànábì sallallahu alaihi wasallam ṣe máa ṣẹ̀sìn ni. subakana lára àwọn àdìọ́kà à Ṣíà pẹ̀lú al-Qur'an òun ni pé nínú àyà mi ọlọ́run bá sọ pé laqad taaba Allahu ala al-muhajirina wal-ansar والذين اتبعوهم بإحسان من بعد ما كاد يزيغ قلوب فريق ثم تاب الله عليهم إنه كان ìrántí ìparí ayé àyè wọn o ọlọ́wọ́n bá ní mo ti ṣàforíjì alẹ́ muhajirin wal ansar mo ti foríjì àwọn àwọn tí wọ́n wá láti Makka ọlọ́run ni mo foríjì wọn àwọn tí wọ́n wà ní Madina náà mo foríjì wọn mímbá di máa káàdà ya sí ẹkọ pẹ̀lú bẹ́fàrẹ̀ ẹ̀wọ̀n kan ọlọ́run bá nígbà tó ṣe pé wọ́n lọ sí ojú ogun tó ṣe pé ogun yìí lágbára débi pé ọkàn àwọn kan ti fẹ́ padà wọ́n fi sáfógun ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ náà summa taba Allahu alayhi ọlọ́run ní mo foríjì wọn. so àwọn ṣé àwọn gbà pé àyà yìí irọ́ ni wọ́n gbà pé irọ́ ni so wọ́n gbà pé irọ́ ni gbogbo ẹ̀ yányá so irú àwọn nǹkan yìí náà ni èèyàn gbọ́dọ̀ mọ̀ ní aburú tó jẹ́ aburú àkídà lára àwọn ṣé à. so bákan lára ìnìrọ́ọ̀fù àbí alazeik tó máa tó ń ṣẹlẹ̀ iná ní pínyàn tó máa ní zeik látara ìbáadà kó jẹ pé ẹni yìí ń sin lọ́hùn àmọ́nà tí ń gbà sin lọ́hùn ọ̀nà tó lọ́hùn ní kóbi sí ni kí ni ẹ̀nà tó ń bẹ lára àwọn kátà wọn ṣíà tó ń tí wọ́n tó ń bọ́ sínú rẹ̀ ìsọ̀wọ́ aláṣíà ó yàtọ̀ sí ìtànàbí gbé wá gidigidi ìsọ̀wọ́ ṣíà ó yàtọ̀ sí ìtànàbí gbé wá gidigidi bí mo ti ń sọ yìí ń bẹ lórí youtube sáti tẹ̀ sí pé ablution shiite ablution owó tó ń wo irun wọn náà sòkè ọmọ wa challenge wọn pé níbo lélẹ́yìí ti wá ẹ lè rí pé ibi tó ti wá tí wọ́n rẹ́rìn kàn mọ́lẹ̀ lélẹ́yìí bóyá ni pé wọ́n ṣàfẹ́ ya pa ibi tí gbogbo mùsùlùmí máa ń lọ káwọn ra gba ẹgbẹ́ mi lọ. sọ náà ni tí ṣé a máa ń ṣe àlọ́ àlá àlùwàlá ṣíà ọ̀kọ̀ọ̀kan péré náà ni tó bá ti ṣe méjì ọ̀làlùwàlá má lọ́dọ̀ ṣì ti wọn sòtó bẹ́ẹ̀ lè ṣàlùwàlá lẹ́ẹ̀mejì lọ́la rẹ ti bàjẹ́ ṣùgbọ́n náà sì ni ṣíà ọ̀nà méjì náà máa ń gbà lù ṣàlùwàlá wọn àlùwàlá kan bẹ tó ṣe pé wọ́n kàn fọ ojú wọ́n sin apá wọ́n sì pa orí wọ́n sì fọwọ́ pa ẹsẹ̀ wọ́n lọ́nu wọn lò ti tán so ìkan wọn táwọn bá fẹ́ ṣe complete àlùwàlá tẹ́ bá ń bi wọn náà ni wọ́n ti mọ sọ pé ṣe rí kúrò ẹni tí ó ń ṣe ẹbọ tẹ́ bá ń bi kíkiri tó ń ṣe ẹbọ yóò sì mú ẹ̀rí wá nínú àyá quran ó lè mú wọn lọ hadith kò sábúrú tó yàn ń ṣe láyé tó wáyé kó bá ti fẹ́ lọ nǹkan yẹn papọ̀ mọ́ ẹ̀sìn yóò rẹ̀ rí so náà ni mùsùlùmí gbọdọ̀ jẹ́ ẹni tí ó lajú ìjọ tẹ́nìkan bá ti ń fún ọ lẹ́rìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n máa bí ni pé kí ni ń tẹ gbára lé sọ̀hábà wo lọ gbọ́ yí bẹ́ẹ̀ ń ṣe gbọ́ yé yìí ìjọ tí yẹn bá ti mọ̀ yẹn èèyàn bọ́ọ̀nù pé ń tẹ́ ń ṣe yìí o sọ̀hábà wo lọ gbọ́ yí gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn ṣíà lára burú wọn nípa ọ̀rọ̀ ìbádà òun ni pé tí wọ́n bá fẹ́ fọ ẹsẹ̀ níbi àlùwàlá ṣíà ò tíṣe abáfẹ́ bọ ojú ẹnu bíi tí ọwọ́ méjèèjì yìí bá ká àtàǹpàkò àti ọwọ́ tó tẹ̀lé àtàǹpàkò bí tó bá ká nìkan náà máa ń ṣàn lójú tí wọ́n kàn sí báyìí lásán ó ti sinjú náà nìyẹn. so bẹ́ẹ̀ sì ni tí wọ́n mi sílẹ̀ yìí kẹ́ fi máa dáhùn àmọ́ tí wọ́n bá ti rí wọn tí wọ́n lómi lè mọ̀ pé ah irú style wo ni ànímọ̀ tó láìkẹ́ má láìkẹ́ o má láìkẹ́ rẹ o style burúkú ni o. فاغسلوا وجوهكم ntọ́lọ́ ọba yìí idha kumtum ila salah faghsilu wujuhakum ọlọ́wọ́ bá ní tẹ́ bá ti ń lọ sí ojú ogun faghsilu wujuhakum àtẹ́bá ti fẹ́ ṣàlùwàlá idha kumtum ila salah àtẹ́bá fẹ́ kírun faghsilu wujuhakum ẹ fọ ojú yín ọlọ́wọ́ bò sọ pé ẹ fọ ibi tí ọwọ́ yín ká níbi ọwọ́ àtàǹpàpọ̀ yín àti ìtútẹ̀lé ẹ̀ tìbáyìí rọ ojú bákan náà hadith anabi sallallahu alaihi wasallam ń bẹ ike kọ́ra anabi tó sọ pé tí ẹ bá tó ń fọ ojú kí o tó fọ àjàgbọ́n náà papọ̀ mọ́ so àti parí kẹ́ láti etí ọ̀tún sí etí òsì bọ̀ táwọn ọgbà yẹn so iye òun àkọ́kọ́ so bákan náà tí ṣé àtúbà fẹ́ ṣan ẹsẹ̀ ẹ̀hẹ́ kí n tó débi ẹsẹ̀ náà níbi orí pípa ṣé ànígbàgbọ́ pé tó bá kàn ti fi omi sí orí báyìí lásán jọ àwájú yìí òtítọ́ nìyẹn so ni ẹni tó náà bá máa ń parí ṣe fomi síbi lásán so ìṣesí ṣé àlè yẹn ń ṣe o yẹn gbọ́dọ̀ jẹ́ kí omi ó dé gbogbo eré yẹn yóò kí ọmọ méjì bọ omi ọmọ méjì yẹn lè yóò fi sàn lè yóò fi pa wá sí ẹ̀yìn then pa wá sí wájú kana so bákan náà nígbà tí wọ́n bá fẹ́ fọ ẹsẹ̀ ṣé à wọn kì í fọ ẹsẹ̀ wọn wọn kì í fọ ntí wọ́n ṣe ni pé wọ́n ní àwọn kan nu àwọn fọwọ́ nu òkè ẹ̀ṣẹ̀ báyìí ni tó bẹ́ẹ̀ tí wọ́n ń sọ yìí àbí ẹlòmíì tí lè máa rí wọn kó jẹ pé wọ́n tún wá ní ìfarapamọ́ dépò pé tó rí pé á ah, èrò bí nìsín yẹn gbàlà yìí ṣe ń wá lórí wọn yìí nìsín ẹni tó bá jára wọn yóò tún change style style tó tún change ni pé bí wọn kọ́ ṣe báyìí tó bá ti gbómi sílẹ̀ yóò kọ́kọ́ fọwọ́ lé orí ẹsẹ̀ yẹn lẹ́sàn-án da omi sí i bí wọn lé òun ń sìn kò tí ó bí lupe mi ti kọ́kọ́ pa náà mo kàn fi yín mo fi mo fi tàn yín ni. so dẹ́n tó bá rí pé ẹsẹ̀ àwọn gbẹ àìsẹ̀ àwọn tutù káwọn tó torí wọn kí wọ́n ní ẹ omi ọgbọ́dọ̀ kán ẹsẹ̀ síwájú káwọn tó káwọn tó sàn káwọn tó nù wọn àmú ẹsẹ̀ wọn ẹsẹ̀ ọ̀tún bí ojú ẹsẹ̀ ibi kìkì sòtò wá fi nù tó bá rí pọ́gbẹ́ tán ẹ̀sọ̀ wá fọwọ́ nù lókè sògbúrò àwọn eléyìí èèyàn mọ̀ pé ṣé ẹ̀sìn ànábì náà lélẹ́yìí ṣé ẹ̀sìn ànábì lélẹ́yìí inú aburú tó wá ga jù tó yẹ kí ẹ̀yin obìnrin lọ́yẹ kẹ́ ẹ̀ mọ̀ tó bá ti rí ẹnìkan tó bá ní òun fẹ́ fẹ́ ọ àmọ́ kò nídìí kí bàbá rẹ̀ ọgbọ́n lé so pé temporary marriage láàṣẹ temporary marriage àwọn náà ni wọ́n ń ṣe so ara nǹkan tó ń jẹ́ ìbáàdà tí wọ́n fi yàtọ̀ sí àwọn mùsùlùmí lélẹ́yìí so wọ́n ní àwọn máa fẹ́ra àwọn bóyá fún oṣù mẹ́ta bóyá fún ọdún kan yóò sì ní kí ló máa gbà sùúrù ẹni tí wọ́n bá ti rí tó ń sọ̀rọ̀ nǹkan báyẹn fún yàn kí wọ́n mọ̀ pé ṣíàn náà ní orí yẹn so mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn nǹkan bíi báyìí torí pé kí ni anabi sallallahu alaihi wasallam kódà ọ̀rọ̀ wọn lé débi pé wọ́n tún máa lọ lè tún mú ẹ̀rí wá nínú alukur'an mọ̀ mẹ́rin wá nínú alukur'an ipe ọlọ́wọ́n bá ní wà mẹ́sàn-án tán tóbi yìí mìíràn nìsa fẹ̀tùhún ná òjòròhún wọ́n ní ìsìmtà wọ́n ní mútọ́ àyàn bá wí mẹ́rin ipe ẹni tí ẹ bá ṣe mútọ́ à pẹ̀lú rẹ̀ wà mẹ́sàn tán tóbi yìí mìíràn nìsa ẹni tí ẹ bá ṣe mútọ́ à pẹ̀lú rẹ̀ nínú àwọn obìnrin fẹ̀tùhún ná òjòròhún ẹ fún wọn ní owó ọ̀yà wọn ẹni pé fún wọn ní owó sàdáàkì wọn so pé mútí àníyàn kò ṣe kankan ṣe mà ẹni tí òun náà dá kankan mà tó bá rí lóòótọ́ nínú Al-Qur'an yóò rí pé á ah, pé ẹni tẹ́ bá enjoy pẹ̀lú rẹ̀ lóòótọ́ ẹ fún lówó ẹ̀ so irú eléyìí mẹ́wàá anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kó ìwà ní Al-Qur'an ipe ya ma'ashara shabab man istata'a ba'a falyatazawwaj ẹni tó bá mọ̀ pé ànábì ní ẹ̀yìn ọ̀dọ́ ẹni tó bá mọ̀ pé òun ti tó ìyàwó ní òun ti tọ́kọ ní kó lọ lè ṣe nìka ni kó lọ ṣe nìka ànábì ní fa innahu aghaddu lilbasar wa ahsanu lilfarj ànábì ní ìyẹn òun ni yóò jẹ́ kí ojú rẹ̀ ó lè máa lọlẹ̀ tó bá ṣe nìka yẹn yóò sì jẹ́ kó lè máa ṣọ́ abẹ́ rẹ̀ kò síbi tá ànábì ti ní kí wọ́n ṣe mútà mútà yẹn nígbà kan torí àfi kí èèyàn máa yín ọ̀rọ̀ kó máa kanlẹ̀ dáadáa mútà yẹn anabi sallallahu alaihi wasallam ó ti ṣe lẹ́tọ̀ọ́ rí fún àwọn èèyàn tí wọ́n wà ní ojú ogun nígbà àmọ́ ńgbà tó yá anabi sallallahu alaihi wasallam tó ní pé kóńkálukú stop rẹ̀ pé é ó ti di èèwọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ńgbà kan náà ń bẹ tí ọ títí jẹ́ ẹ̀tọ́ fáwọn kan tí wọ́n mú rí kótó di pé anabi sallallahu alaihi wasallam ní pé á ẹ̀ má mutí má so ni rìbá ó ti jẹ́ tọ́ táwọn ti ń ṣe rí kó lórí pé anabi sọ fún wọn pé á ah, ẹ̀dá bẹ́ẹ̀ so àwọn irú àwọn ọ̀rọ̀ yẹn ní làwọn ènìyàn wọn lọ lè tọ́ka sí ipe à ah, òun náà ti òun wà òní òun níbi tí ti ní pé ẹ débẹ̀ ti jẹ wọ́n ti jẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ rí síwájú kó tó di pé ọlọ́wọ́n bá ní kí kó stop ìjọ tá ọ̀rọ̀ nìka mọ́tàá kọ́lọ́mọ bá kí ó ṣàánú fún wa. tó bá kan náà lára nǹkan tí ẹ ti lè fi dá àwọn èèyàn mọ̀ pàtàkì ọmọ sọ fún yín lẹ́ẹ̀kan ipe ẹ̀yin ọmọ sukú ẹ̀gbọ́n nífura gan àwọn mss ten ṣe mss yìí tọ̀ àwọn tí wọ́n máa sọ fún yín ipe àwa ń tiwa la sunni wala ṣíà tẹ́ bá sọ fún wọn pé ntànàbí wí ni a gbọ́dọ̀ ṣe báyìí a gbọ́dọ̀ trump pẹ̀lú kíní kan wọn ní nínú nínú pé a. Ah, ẹ̀kọ́ àìgbọ́dọ̀ travel láláì ṣe kóbìnrin ní mahram kò gbọ́dọ̀ travel láláì ṣe kóbìnrin ní mahram tẹ̀wárí tí bá ń sọ fún yín pé àìrọ̀ ah, ọkọ̀ á lè tó bá àwọn táwọn léwu mọ́sàbí àwọn Ja'fariyya tẹ́ntẹ́ bá tẹ́lẹ́ bá ti ń kó tó mọ́sàbí Ja'fari kẹ́gbìn kó ṣe àná tẹ́ bá ń sọ pé wúlẹ̀ yín gan sáàdù súnà lẹ́yìn àbẹ́wò tó bá ní la Sunni wala Shia kẹ́tì mọ́ para wọn ni. sùúrù wọn gẹ́gẹ́ sí làwọn tí ms àwọn ní ms ti ń bọ́ sí lọ́wọ́ àwọn ni wọ́n ń náà làwọn ń kọ́ńtró yín àwọn náà làwọn ń control mss nísìnyí àfi kí wọn kà lóko ọmọ nǹkan ti ń ṣe tẹni tó bá fẹ́ wakọ̀ tí ọkọ̀ bá ti gbà fún tó kíkẹ̀ kíkẹ̀ kíkẹ̀ tọkọ̀ lọ ó tì tì tì tì ọkọ̀ lọ kò kíkì náà tuntun wáyé yóò kura kura rẹ̀ jáde kura rẹ̀ ni sàrúgbà tẹ wọkọ̀ ẹ fi kọ́kọ́rọ́ sí zùn nínú òun náà sì ń lọ ọmọ gbọ́kọ̀lọ́wọ́ tó bá wù wọ́n ni sòun ni pé ẹ̀yin gángan ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tẹ̀ ń ṣe so kò bá bọ́ sọ́wọ́ ẹnìkan pọ́n ní àwọn kan làmírù kan nìfín àwọn kan ní kan ní kíní kan àwọn kan ní kíní kan gbogbo wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí tó kàn wọ́n ìranù náà lèèyàn ń bá kiri ó ti parí iléèwé kí ló tún kàn pẹ̀lú òtún jẹ́ muslim student Iranu, ló tún kàn lọ́ọ̀lì kọjú mọ́ bí sẹ́ẹ̀rẹ́ lọ́ọ̀lì máa jẹ́ wọ́ká student àwọ́ká muslim kíní kan muslim worker lọ́ọ̀lì máa tẹ̀ yíwọn muslim worker lọ́ọ̀lì máa ṣe yẹn kí ló kàn student tó tún jẹ́ níjọ́ lọ́ fẹ́ di student dà òun wa o ti ní phd o tún jẹ student master student fífún kínní ṣùgbọ́n eléyìí n ti yàn gbọ́dọ̀ kíyèsí lórí mi pé ọ̀rọ̀ àìpé ẹ ní agenda kan ẹ ní agenda kan lábẹ́ kínní yìí tó a pé ẹ bá lágenda ni ẹ fi ọ̀rọ̀ student ọ̀rọ̀ school ẹ̀ fáwọn tí student so òun náà ni pé torí wọ́n rí i pé akéde àbúrúkú yìí kò síbi táwọn ti lè rí fọ́n ká tí ìbá lọ́dọ̀ àwọn ọmọléèwé náà ni sùkúrọ̀ ọba kí ó ṣàánú fún wa so nípa àwọn ṣé à ń yẹn gbọdọ̀ mọ̀ òun náà ni pé ìrun wa ṣé à láéláé ẹ máa sọ kò ní forí kan orí rọ́ọ̀gì ṣé à ò ní forí kan orí táìsì ṣé à kò ní forí kan orí símẹ́ǹtì tí bá ń kírun báyìí forí kanlẹ̀ ṣùgbọ́n kan náà ṣé à ó lè ní pé bóyá kóun mú kan kóun tẹ kalẹ̀ àbí kóun tẹ aṣọ white kalẹ̀ tó bá rí pé gẹ̀ẹ́tì ó pé kí ni tó mẹ́lẹ́ yìí sò tẹ́ bá ń forí kalẹ̀ kò ní forí kalẹ̀ orí àtàǹpàkò rẹ̀ ni ó máa ń forí kàn so àwọn ṣé àná so náà ni àfi kí kéèyàn dá wọn mà tó lẹ́nu tó bá dá mà tó rọrùn kéèyàn ó rí fà kú níbi aburú yẹn tó bá tiẹ̀ rí fà kò ní rí ọfà lọ. meanwhile wọ́n tún wá yára máa fún yàn ní ìwé gbà lọ́ka then I was guided àbí kí ló pè é then I was guided thumma tadayt sọ ara àwọn tíra burúkú wọn tó ṣe pé wọ́n ń lò nìyẹn sọdọ́ bá ti rẹ́ nìkan tó bá ti ń gbúrú àwọn tíra báyẹn wá sọ àbí ash-shi'atu the shite hum ahlu sunnah ah, the ahlu sunnah kí o ti mọ̀ pé tíra wọn nìyẹn sọ lẹ́yìn náà ẹ ṣọ́ra náà ní ẹ̀rí pé táwọn afá bá ń ṣàlàyé wọn mọ ní àfi kí ẹni tí ó bá ń jẹ́ ọ̀dọ́ kó ṣọ́ra pẹ̀lú àwọn wẹ́bsáìtì oríṣiríṣiríṣiríṣi kí wọ́n ṣọ́ra kí wọ́n ń bọ̀ wá ní kinní kan ní wọ́n ń bọ̀ wá ní kinní kan ní à kí wọ́n ṣọ́ra o kí wọ́n mọ ti di pé wọ́n ń bọ̀ wá kí wọ́n lè gba ìgbàkúgbà ṣé à ìtí ó le jù nínú àwọn àdìsọ́kàn wọn òun náà ni kí wọ́n gbà pé Al-Husayn tó jẹ́ ọmọ wa Nabi radiyallahu anhu wọ́n ikú Hussein ipe ní ọjọ́ tó bá kú ẹ̀ ọjọ́ ìbànújẹ́ láńlá náà ní fáwọn ìyẹn ni pé nínú Aishura tó bá di nínú eh, ọ̀bẹ̀lẹ̀ ní Muharram ní Muharram ọjọ́ kẹwàá ní Muharram náà máa ń ṣe so ẹni tó bá ń lè ẹni tó bá ń lè wọ YouTube subhanallah ibẹ̀ ni wọ́n ti mọ̀ pé ṣé ẹ̀sìn lélẹ́yìí àbẹ́sẹ̀ ẹ̀sìn lélẹ̀ yàbẹ̀ sìn àwọn mímẹ tó ṣe pé ọ̀bẹ wọn wọn ti gara wọn ní eré báyìí wọn dán rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó mọ wọn aṣọ dúdú ni wọn wá rí i pé aṣọ dúdú táwọn wọn yẹn táwọn bá sára wọn ládàá ẹ̀jẹ̀ yẹn ò kì í ṣò níbẹ̀ yìí tó ń ṣe lọ last kìíní yìí ti last one tó ṣe yìí aṣọ white wọn wọ wọn aṣara wọn ládàá wọn aṣara wọn aṣara wọn aṣara wọn aṣara wọn tí wọ́n sì máa rí ẹ̀jẹ̀ wọn mọ wá rìn tí gbogbo aṣọ wọn bí lè pé káwọn ò ṣe aburú fúnra wọn jọ yìí náà ni ládàá àwọn fi pọ̀ sí ẹ̀sìn lẹ́yìn kọ́dà ló ní àdá ní ọ̀sára rẹ̀ kọ́dà àwọn tó bá dé pé àwọn ọmọ kéékèèké ó tún máa ṣá àwọn ọmọ kéékèèké yẹn náà ní àdá so ẹ lọ léwu youtube ẹ bá ń bẹ̀ ẹ lọ wo youtube ẹ sá ti kọ aṣúra aṣúra ẹ ti tẹ̀ sí a s h u eh, a s S h u r a bóyá aṣúra kí wọ́n kọ bóyá aṣúra remembrance àbí nǹkan kan àbí shaik ashura ẹ̀tẹ́ sí ẹgbọ́n tó kù jáde wá fún yín sọ́yà rí mẹ́ta mo fi ní pé àwọn mídíà sáyò tí ò ní àwọn mídíà yìí ó tó àṣírí nǹkan gan bó ṣe tó àṣírí sufi ó tó àṣírí ṣíà ó tó àṣírí àwọn ẹlẹgbẹ́ so gbogbo wọn yẹn yẹn lè yóò fi mọ̀ pé wá ẹ ká ti wá rí àṣírí ta alùsùnà náà ti ẹ̀rọ àwọn alùsùnà ẹ̀rọ bá jẹ́ ń ṣe tó àlẹ́ rí so àfi kí wọ́n wà bẹ̀rẹ̀ kẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n bá pè lálùsùnà yẹn náà yẹn gbọ́dọ̀ jẹ́ kí n ti ń jẹ́ manhaj mo fẹ́ débi yẹn náà al-inhiraf al-manhaji yẹn gbọ́dọ̀ jẹ́ kí manhaj yẹn pé sílábù sí ẹ̀fín ṣe súnà ọ gbọ́dọ̀ clear gbọ́dọ̀ clear kó yanjú pé ìlànà alùsùnà náà ní eléyìí so ní pé zayik àwọn ọ̀nà tí yẹn máa ń gbá yẹ àwọn asbábù zayik òun náà ní pé qillatul ilm kí mọ̀ yẹn kéré so ẹni tí mọ̀ rẹ bá kéré ó rọrùn fún un kó tètè ní zayik bákan náà kéèyàn ó ní yẹnì àtàtọ́ lọ́ọ̀rì kéèyàn máa nàga wo tí ó kàn yàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ó kàn ọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn so ẹni tí ó bá fẹ́ràn àfojúràn nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ó pé kò máa dúró níbi tí àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam dúró náà ní Ibn Mas'ud radiyallahu anhu ó ní man kana mustan nítorí wàá bẹ ti súnà falyata'assa bi ashabi rasulillah àwọn sàhábà nàbì ní kọ́ ọmọ kọ́ṣe tí wọ́n á ní góòlù sùkúrú tó ń ṣe báyìí ah, báwọn sàhábà ṣe máa ń ṣe nìyẹn wọ́n ní àwọn ah, arẹ́rì yìí ni ah, èmi ò rí kí sàhábà ọgbọ yìí báwọn mi ò rí àgbọ yìí báwọn sàhábà bí nẹ́ẹ̀sì lápò ìwé kẹ́ni kan sọ fún ọ pé jìlbáàbù jìlbáàbù ntọ́ba tá ti ṣe gẹ̀rẹ̀jẹ̀ náà ntọ́ba ti gbogbo ara náà ní jẹ́ jìlbáàbù ẹ̀yìn tara yín máa tọ́lá lè mú ìjábù ní two lókè blouse two nísàlẹ̀ àbí skirt àbí kíláà ń pè ó wá mú skirt two nísàlẹ̀ àbí ọ̀ràn blouse ọkànlẹ̀ ọ̀ràn amú ìjábù two ó mú lé ó wá ní òun ti lo ìjábù náà nù dọ́kànra bí ni pé sàábà wo ni ń lo ìjábù yìí báyìí sàábà wo ló gbọ́ yé bẹ́ẹ̀ bí n tí ń tọ́lọ̀ ń wí nìyẹn pé jìlbáàbù tọ́lọ̀ ń wí nìyẹn ìtọ́lọ́ ní kọ́lọ́wọ́ káwọn obìnrin ó lò nínú Al-Qur'an sókè ọ̀rọ̀ àbí tó bá ti bí ẹ̀rì pé ọ̀rẹ́ ṣùgbọ́n tó sì jẹ́ pé wọ́n wà lórí ọ̀nà tó jóná dodo wọ́n kà máa kó wá ni ipe Ibn Abbas ó ní amara Allah nisa'al mu'minin an yasturna jami'a abdanihinna bi jalabibihin ike Ibn Abbas ó ní ọ̀pọ̀ àwọn obìnrin mùsùlùmí láṣẹ kán gbogbo ara wọn pẹ̀lú kíni pẹ̀lú jìlbáàbù ẹni pé ìgbà tó bá wọṣọ tán jìlìbáàbù yẹn gẹ́gẹ́ wọn á gbé lé aṣọ wọn kó wà lókèrè jìlìbáàbù yẹn ni ó gùn látòkè kalẹ̀ so àwọn ọ̀nà tí yẹn fi lè gbà láti fi lè gbọ́ ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam èyí tí yẹn ní máa kó sínú wàhálà nù so bákan náà ẹ̀rí pé mo dákọ̀ qillatul ilm kí mo kéré ẹlẹ́mìlẹ́ àmọ́ wọn pé à ń gbòòlù mọ́tò wá fẹ́ pọ̀ so ìmọ̀ tó bá kéré tí nǹkan bá ti yéèyàn èyí máa lọ lè máa ṣe fàǹfà pẹ̀lú rẹ̀ kọ́ra ẹlòmíì irú tó bá ti ríru àwọn ṣíà tí mo ń sọ yìí tó bá ti sọ pé wọ́n mọ̀ ní kíní yóò dà ṣíà báwọn ṣíà ti ń sàrọ̀ ló ń ṣe yìí irun wọn ló ń kí yìí jìnnà sí má bá a sọ pé jíkájọ wá ti dìbéètì mọ̀ ní sọ́dọ̀ àwọn àfáà rẹ̀ má bá a sọ yẹn tó bá ti sọ tó yẹ kí wọ́n sọ fún sinmi ẹnu rẹ̀ náà Imam Ahmad ó ní usulu sunna ipe ìpìlẹ̀ alu sunna ó ní tarkil jidal wal khusumat fi din kéèyàn ó fi ìmọ̀ ṣe fanfa kalẹ̀ ìmọ̀ báyọ̀ jiyàn kalẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn filẹ̀ so imam ahmed ó ṣe mutlakan ìmọ̀ ṣe rárá ni so sheikh rabi al-Madkhali alayhi rahmatulah hafidhahullah wa ra'a gàtà wọn ṣàlàyé ọ̀rọ̀ yìí wọn ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí kò bá ní ìmọ̀ tí ìmọ̀ rẹ̀ kéré nípa nǹkan tí ń ṣẹlẹ̀ torí pé ìrújú nìyẹn àbí nǹkan tí ò dání yẹn má lọ lè báwọn yẹn ṣe fanfa lé rẹ o torí pé tó bá ní kó ń bẹ nìyẹn fà á tó ń sì jẹun tí òun ti múlẹ̀ nídìí nǹkan yẹn o lè kó wàhálà bá ọkàn tiẹ̀ náà o lè kó zeiki bá ọkàn rẹ tó látara pé kí ni ọ̀nà lè ń bá irú ẹnìyẹn ṣe fanfa tó náà ni pé òṣùlù alùsùnà òun ni pé nǹkan tó bá ti yéèyàn ní ọ̀rọ̀ ẹ̀sìn bó bá ṣe yé ọmọ ẹnìkọ̀ọ̀rọ̀ á máa sọ ọmọ ṣùgbọ́n kan náà lára nǹkan tó زيك في القلب، zeik fil qalb òun náà ni kó jẹ pé ẹnìkan yóò jìnnà sí ààyè ìmà kí yóò jìnnà sí àwọn ààyè ìmà níbi tó máa ti ń sọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn tó jẹ́ ẹ̀rìn ìmọ̀ tó jẹ́ ìmọ̀ tó kí yóò jìnnà síbẹ̀ pé tó bá máa ń jìnnà sílò àwọn kan báyẹn máa ń jẹ́ kí yóò ní zeik fil qalb tí ó ti gbọ́ òní lọ́bẹ̀ ibi tó ti kẹ́kọ̀ọ́ òní lọ́bẹ̀ so kóra nǹkan míì tó yẹ pé wọ́n sọ fún ọ tó yẹ pé yóò ṣàǹfààní fún yàn láyé yàn kàn kéèyàn mọ̀ yàn tó kọ́ gbọ́ lásán nìga so òní débẹ̀ sorújọ́ yẹn ìjọ tó bá di pé wàhálà bá dé kò sí nǹkan tí yóò fi dàbọ̀rú àwọn nǹkan yẹn so bákan náà lára nǹkan tó tún máa ń fa zayt sínú ọkàn mùsùlùmí òun náà ni alukẹ́bùrù kí yẹn ní gírímọ̀nkáyè kí yẹn jọra yẹn lójú kí yẹn rí pé ti tó báyìí tó máa ń dààmú àwọn èèyàn gan pé mi kí ló fẹ́ sọ fún mi so ẹni tó bá ti rí báyẹn yóò ní zayik zayik o yóò tètè yóò tètè yẹ ó rọrùn fún yẹn láti yẹ kó lérí òdodo lẹ́ni tí wọ́n bá ní ìjọra ẹni lójú torí ẹni tó bá ti jọra ẹni lójú kò sí nǹkan tá a lè sọ fún un kò ní jẹ́ kó wà wọ́n títí ẹ̀hún náà ni títí ẹ̀hún náà ni ọjọ́ lójú yóò rí ra rẹ̀ pé òun ti mà tán sukuu rẹ lomi ọjọ rẹ lójú débi pé ẹni tó bá ń jẹ ẹlẹgbẹ́ rẹ yóò mọ kó mọ ju ń lọ o àmọ́ kò ní fẹ́ gbọ́ nǹkan tó bá fẹ́ sọ tó jọ rẹ ní lójú ni sukuu máa pa kíyèsí yàn pé níta ń ṣe yìí kò mú eléyìí kò dáa sukuu sì dúró pé ń hmm, báwo ṣe máa bá a lọ náà nìyẹn lórí ntò lẹ́rìí lélẹ́rìí sòtò ní tẹ́ńpẹ́ ní alọ́kẹ́bù sòtò ń pè ní ìjọ rẹ lójú náà ní bá kọrọ̀ làhàk wà gọ́mtì fi o kí ọmọ da òdodo nù kọ́kọ́ ẹ̀rí wá fún ọ bí ẹ̀rí yìí ni wàlá yóò jìnnà lójú pé nígbà míì ẹlòmíì yóò jẹ́ afárá ńlá wàlá yóò gírímọ̀ǹkà yóò sì kú lára rẹ̀ torí tí wàá pé gírímọ̀ǹkà yìí ó kú lára yà wọ́n fẹ̀rí hàn yà tó sì ní tẹ̀lé ṣùgbọ́n kan ara máa ń jẹ́ kí zeyi kíkọ́ wọnú ọkàn yà ìfẹ́ nu láì kí pé n bá ti decide nínú làákà ìtìmí yìí tẹ́lẹ̀ lẹ́ máa lọ. sọ̀rọ̀ tó bá ti gbèrò nǹkan tí bá ń bá kiri yẹn ọ̀rọ̀ fún kó ètè sọnù tó bá wà lérí òdodo ó rọrùn fún padà yẹ kó mẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó padà yẹ kó lérí òdodo yẹn. ẹ̀rọ wọn á ṣe màkíngbò lágbáyà náà wá di báyìí torí ìfẹ́ nú ni ìfẹ́ nú kì í gba nǹkan kan mí láàyè láti fún un ìfẹ́ nú ni ìgbà tí mi àti bá ń mọ́tẹ̀lé wọn mọ́ wọn ni ah, a ipe ìgbà tẹ́lẹ̀ àwọn tẹ̀lé wọn mọ́ yìí àwọn àfáà kan náà ń sọ ntẹ́yìn náà ń sọ yìí ọ̀dà tí sheikh abdul mohsin abad hafizahu allah wa ẹni ẹni ń bí ẹni yẹn o ipe sheikh abdul mohsin abad ṣe stand yìí pẹ̀lú àwọn tẹ́ni ká má bàa ṣe mọ́ yìí sistan dablomoxin abadi jọ wọn. sẹ́mà ìbéèrè yẹn túmọ̀ sí pé onístik pọ̀n ní kí ọkàn rẹ balẹ̀ sí ọ̀rọ̀ sheik abdulmoxin abadi nù kí ọkàn mi balẹ̀ sí ẹni wọn sọ pé naam bí n tí mò ń sọ yìí náà ni sheik abdulmoxin abadi sọ ẹ máa wo fẹ́ràn bó ṣe lé o wàláì kò sẹ́ni tí ìfẹ́ náà lè dàrú iná ni àwọn sàhábà tó ń sọ pé tó bá fẹ́ ṣe súnà fẹ́lẹ́yẹtà ẹ̀sà bí asàhábì àwọn sàhábà nàbì ni kọ́ ọmọ kọ́ ṣe so iná ni Imam al-Awza'i ó ní wọ́n mi nìyẹn tó wá fẹ́ ṣe súnà wọn kánà mustannan fàlìyàtà ẹ̀sìtà bí man qad mat àwọn tó ti kú yẹn ní kọ́ wọn tẹ̀lé ó ní fa innal hayya la tu'manu alayhi fitna tọrọ mi nìyẹn má fọkàn balẹ̀ fífi sínú olè jálù o òní wọn sọ kankan lónìí èsì wọn sọ kàmí lọ́la so fitina lè rélù ó lè wá látara ìfẹ́ ló lè wá látara ìjọ ẹni lójú ó lè wá látara oríṣiríṣi ó lè tara ìfẹ́ owó ìfẹ́ ayé ìfẹ́ pọ̀ tó fìtínà yóò sì máa rí lu díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó ìjọ kan tí ẹ kàn wá rí wa bó síta gbangba lẹ́yìn a ah, sí ìfẹ́ inú yín ti dérú stéèjì yìí báyìí gba tó sọ fún mi pé tọ ṣé kàbọ̀ mo sọ̀rọ̀ àbárí pé bẹ́ẹ̀ ni tí wọ́n wí náà nìyẹn tó wà wa wáyà mo wá fọwọ́dù gbèntì ṣé kàbọ̀ mo sọ̀rọ̀ àbárí wí nìyẹn kọ́dà tí wọ́n nìkan tó kọ́ ṣé kàlẹ́ ṣé kẹtọ́ wí nìyẹn ṣé kòzán táwọn náà wí nìyẹn so o sì tó kù lórí sítáǹdì yẹn náà kí ni túmọ̀ sí yẹn ìfẹ́ ẹnu sínú ni mùsùlùmí ní bùkátà sí kọ́mọbí ọlọ́wọ́n ọba ikú láì níbi ìfẹ́ ẹnu torí ìfẹ́ ẹnu ó yára gbìyàn sọnù tí wọ́n bá jẹ́ onífẹ́ ẹnu ó yára sọnù àfàrà àyíká mẹ́rin tẹ́kẹ̀dà ilẹ̀ ahu àwa lúwa níwà nẹ́bí ọ̀rẹ́ tó ṣe pé n ti ń sìn nífẹ́ ẹnu kò á sì nǹkan tó ṣe fún ni pé yóò sọ ẹnìyẹn nù ni yóò di ìfẹ́ ẹnu máa ń di etí yẹn ni ẹlòmíì tó bá ń ba sọ̀rọ̀ gẹ́gẹ́ ẹ má ṣe yíma olè ní wọ́n ń pẹ́ gẹ̀wá ni ẹ̀yìn ń pẹ́ gẹ̀wá ó rí i pé ipò táwọn rí ìta wa ń ga jù. sòsíńjọ́ tí o ti máa rí kóun ṣe nǹkan báyìí kò rí ọ̀pọ̀ wà nípò ni. sòṣètọ́ ló tún ya fótó míì tó náà ni mùsùlùmí àbí kí èèyàn ọmọ yìí tí wọ́n bá fẹ́ ṣe nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá sòríṣiríṣi náà ni ó pọ̀ ní àwùjọ ẹni tó bá fẹ́ ṣe súnà nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá mọ̀ pé bídíà lòun ṣe ṣe bídíà kan yanjú ìjọ tó bá kú ń di bídíà ó rí ibi kú ń bẹ̀ ní ọ̀nà tí ó yanjú náà ni àmì tó wáyé pé ọ̀n lọ bídíà papọ̀ mọ́ súnà ọ̀n lọ bídíà papọ̀ mọ́ súnà ọ̀n lọ súnà papọ̀ mọ́ bídíà so àdánwò láńlá nìyí o bídíà ò ní ju ọlẹ súnà ò ní ju ọlẹ so kò wá sí èèyàn ṣàbòsí fún kan ìtí àwọn à ń ṣàbòsí fún lọ́pọ̀lọpọ̀ ju ni pé ó ṣàbòsí fún súnà ni torí súnà gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kí ń bá tọ̀bẹ́ àkọ́bá àdámọ́ àwọn ènìyàn mú sọ àwọn tí wọ́n fẹ́ tí wọ́n láì tí wọ́n láì tí wọ́n mọ fẹ́ràn rẹ jù òun ni kò ṣe bídẹ́ àná ní làwọn ọ̀pọ̀ àwọn tí wọ́n pọ̀ jù sọ náà ni pé kọ́lọ́wọ́n máa kí ó ṣàánú fún yàrá tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ anibukata ká mójútó rẹ̀ sí wa sọ àjọ ọkùnrin àjọbìnrin ni anibukata ká mójútó rẹ̀ sí wa torí pé kí ni ẹ̀sìn wa gángan náà nìkan tó jẹ́ nǹkan kú tá a wá ṣe nílé ayé gbogbo yìí ṣe yìí wàláhì àánú ọlọ́run ọba kàn mí tó látara pé àwọn nílé ẹ̀kọ́ àtúnrántí ọ̀rọ̀ ẹ̀sìn kún sọ àwọn ẹ̀dá ẹgbẹ́ wa tó ṣe pé wala tansa nasibaka mina dunya wahsin kama ahsanta wahsin kama ahsana Allahu ilayk ọlọ́wọ́ bá ní má gbàgbé ntú ṣe lé ayé ẹ̀sìn ni àmọ́ má gbàgbé nǹkan tó wáyé kó o ṣètò ọ̀nà rẹ̀ pé tọ̀ ìmúlò fìrà yé gbé ní rọrùn àmọ́ tó ti bẹ́ẹ̀ náà wahsin kama ahsana Allahu ilé yìí ṣé dáadáa gẹ́gẹ́ bọ́lá ọba yìí ṣe láyé ni pé sin lọ́run tẹ̀lé aṣọ ọlọ́run ọba máa wò pé yunifásitì mo wà pé lọ́wọ́ mi ò lè máa ṣe báyìí káàkiri o mi ò lè máa da aṣọ borí máa lo ìjáàbù káàkiri fún wa yunifásitì kódò bí ọmọ mi ọmọ sọ pé ṣé ilé kéwù làárọ̀ ni àbí ilé ìwé ni ọmọ kú oríire o ẹni tó bèrè bá sọ ọ́nà yẹn fún ṣé ilé kéwù làárọ̀ ni àbí ilé ìwé ni wàhálà ìwé eré lálá ni ṣé ilé ìwé náà wọ́n rọ̀ àmọ́ nǹkan tó náà wá ní kí wọ́n wá ṣe ilé ayé náà lè yàn án mú kún èèyàn ìtọ́nà ní pé wàá ṣe lẹ́yìn èèyàn mú kó nǹkan tí èèyàn ṣe ní ilé ẹ̀kọ́ ṣé ní tí ó bá wá ṣe ló kaba yìí èèyàn gbọdọ̀ ní ọ̀làjú nípa rẹ̀ ẹgbẹ́ náà wọ́n subhanahu wa ta'ala gbogbo àwọn kan tó máa ń fa yíyẹ fún yàn kọ́nọ̀kọ́nọ ṣàbíwá jìnà sí èyí tí ó pamọ́ èyí tí ó hàn kọ́nọ̀kọ́nọ ṣàbíwá jìnà sí subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Uh, we say jazakumullahu khairan to our uh, sheikh Yeah, taking us to the topic, may Allah subhanahu wa ta'ala increase him in knowledge and taqwa and steadfastness, and everyone of us also. Not with time, inshallah,